tànà ká gbé sábẹ́ òṣùwọ̀n ògo ìmọ̀lẹ̀ kì í yọ ní kọ̀kọ̀ nípamọ́ bóṣùpá báyọ̀ lókùnkùn ìmọ̀lẹ̀ ìràwọ̀ aṣọ̀lá àtùpà kò tànà lógo. yíyọ lókun kó tún fara pamọ́ bọ́ṣùpá báyọ̀ lókùnkùn ìmọ́lẹ̀ ìràwọ̀ aṣọ́lá àtùpà kò tanná lógo. ìràwọ̀ mi ìràwọ̀ mi máa tàn á dá ọ torí pé kò máa tàn ọjọ́ ayọ̀ tó yọ lókè tó mọ́lẹ̀. kasu kataba katutọ kataba ìgbà wo ló ń nà ẹ dúró lára ẹ my dear ṣé ọ̀nà ti tà ìtọ́ wọlé lánàá you enter this house past eleven past eleven pm and here the address still going out ẹ ibi tá a sọ pé àná ń kọ. òun sọ fún mi pé mo fẹ́ lọ rẹ̀ ṣé ìtì gọ́ọ̀mù ọ̀dẹ́kàwá. Honorable President Governor Adi, go on. Uh, uh, Miss Commissioner, do whatever you want. yín náà ni mo wá rí o sí òsì sá pásítọ̀ ah. ẹ̀mí ọlọ́run ló fi sí mi lọ́rùn pé kí n bá ń sọ̀rọ̀ yìí pé kí ẹnikẹ́ni yín má ṣe lọ sóko lónìí. nítorí kí ni. a ò fi hàn méjì báyìí lọ ṣùgbọ́n o ìgbọ́ràn ó ṣàjù lọ. kórede bó o la fẹ́ ṣe báyìí. wo èmi ò ráyà ń gbadì ẹ̀sìn kankan tèmi o tó gbọ́ àárọ̀ lọ́jọ́ ẹmu wọn fi mú ńlá iṣẹ́ wọn fi ṣe ńlẹ̀ ibì kan aládé ìjì ńlọ hmm, yá. você somebody? Yes, of course. Who is that person, ma? Baba Duro Sawo. Oh, you move a little bit to the front. Okay. There is a big tree. After that big tree, you will see Baba Duro Sawo's house. Okay, thank you so much. I'm very grateful. Yes. you. Are you a Yoruba man? Benny, ọmọ Yorùbá Yoruba mí. Ah, that's good so ẹ lọ school. bẹ́ẹ̀ ni mà. ni qualification yìí. ẹ̀ẹ́n mo sì ní HND lọ́wọ́ mà. ṣé ẹ fẹ́ fi ṣiṣẹ́ ni. mo fẹ́ ṣiṣẹ́ mọ́. mo fẹ́ ṣiṣẹ́. okay i'm coming. surprising. Hey. Village man. Village. hey. <laughs> I don't know what can we do for this. Uh, you can give him your compliments. Call him. Please come. This is my complimentary card. I'll be expecting you, Uncle. I'll be any one. Ma, kí lè gùn mi ṣe tó lóun lè fàárọ̀ jù? Apáròfò ẹrù ìtàn họ ni mí. Mi ì ní èrò kankan. Màá wá lọ́la mọ̀. Thank you so much. Thank you. Thank you. Right. much. listening. dé mo rí bá a dàgbòrò mo mo rí ọba mi mo ti sọ́wàbì ìbàrẹ́ o olùkóso àmìràn iná ọba di méjì ìbàrẹ́ ọba di méjì agbègbè ó dolúworo ẹ̀yin o ti rú mi lójú kí làárọ̀ mi báyìí ni bàtà gbélé kù fẹ̀ ọ̀ya kí gbọ́ lọ kí màdé òde. ayin ọ̀rọ̀ yín ti yanjú ẹ gbọ́ ẹ sì finú soyún ẹ fẹ̀yìn bọ́mọ. bàbá kì í ṣe pé mi ìlú ìlú ló ń bàjẹ́ mi. ẹ ń ó ṣe àṣejẹ kan fún ọ akọ dárí pọ́n láàfin pẹ̀lú ẹ̀ tọ́wọ́ bá ti lè jẹ́ tán ńlọ́ba parí ẹnìkan ìbálẹ̀ ayò láìkú ọmọ wọ̀rọ̀wọ̀rọ̀ ńlé alájìní láàfin sọnù ẹ̀ sì fẹ̀yìn lọ́mọ sí ẹ̀yìn tọ́wọ́ bá wá ti lóyún ọ̀hún ọ̀rí tí ń bá ti ń tó bí oṣù mẹ́ta kí ìwọ nìkan ọ̀yọ̀jú sí wọn á wà á ṣé òun nìkan ni méjèèjì. ẹ ṣeun bàbá ẹ ṣeun. fìrònú ṣe rẹ léṣe. Ah! mami orí mọ̀lẹ́kọ̀ òde o bọ́lá ìbá yan tiẹ̀ àrọ̀ tẹlẹmí a sì dé kókó. wọ́n ní. èèbó lásán ni wuyì sọ sáwọn àlejò tó wà bàbá dóṣà wá náà fi mú lọ gbòòrò. bẹ́ẹ̀ ni. Ah! ṣé wuyì máa wé tó mi ni. Ah wo ọkọ mi àkókò wuyì ló tó àkókò tiẹ̀ náà ń bọ̀. ó ga o. dákun kórede àmọ́ ṣe bí pásítọ̀ sọ pé ká ẹ mọ̀ lóko kí ló dé tó fi lọ. ẹ wo bórí èèyàn bá burú ọrùn ní kọ́kọ́ máa dùn. Ah. àbí mo rò pé pásítọ̀ òun fi ṣe mọ́yàn yẹn lẹ́nu lórí ìgbà jésù ìgbà jésù rẹ̀ ni mo rò bó tún gbé wàhálà rẹ̀ dé ni. mi ò mọ̀ pé ó tọrọ ni. Ah! orí ọ̀kẹ́rẹ́ kókó láwo báyìí fọmọ ẹni a gbọ́. ẹ wo ọlọ́run lọ́rùn pásítọ̀ lóòótọ́ o ọlọ́run lọ́rùn. ọba tí ló kò. ní àwọn mọ̀ ni. kò dé ah, yọ̀dà. ẹ wo yọ̀dà ọkọ mi. ó ti pẹ́ tó ti ń ṣe ilẹ̀ mọ́ lónìí <laughs> ọjọ́ gbogbo ń tó lè ọjọ́ kan tó lóhùn mo ká ọmọ lónìí. ta ni ọ́. tanko ni ṣé pé wọ́n lọ máa kó ọmọ lẹ́yìn àgùntàn mi ẹ́ mo wá tún fi sórí ìṣó lónìí o tún gójú gbáyà o tún wá kó ọmọ lẹ́yìn rẹ̀ wo o ò ní faradé lọ lónìí má ba ti tiẹ̀ jẹ́ ni ẹ́ torí pé àìmọ́lẹ̀ ká mọ̀ yan o. wo èmi yẹn sọlẹ abẹ́ wa máa wò ó lè tí kò lè lólè wo Abíọ́dún lèmi olóńdé olóńlọ́sà lòun àgbọ̀nsalẹ̀ lónìí ó wọ̀ ó wo arákùnrin iná ò ní jókòó wọ wọ akàn ó ṣèwọ̀ ajá kan ò ní gbójúgbóyà ọjà mọ́ lẹ́yìn ẹkùn mo rí ọ náà. Ah! lọ́gbọ̀n òkúta máa bọ̀ nǹkan mọ̀ níṣẹ́ bó o gorí igi máa rí nínú àágùn. Oh, yeah. inú mi inú mi ò. Yeah. Ah. Sorry. Sorry. Yeah. Sorry. Ja, ja lọ hospital. Hospital. Hospital. Ah, inú mi ò. Ah. Ah. Ah, Security. Yeah. Ah, yeah. Hospital. Security. Security. Ẹ jọ̀ọ́ dọ́kítọ̀, kí lẹ ní o tún ṣe ìyàwó yín tún ní miscarriage. ah my god ah my god ẹ take it ah! easy ẹ take it my god ah! ẹ ní láti take it easy oh, oh. tẹ́yìn bá ń ṣe báyìí báwo lè fi take àyàwó yín. oh doctor no no no ó ti pọ̀ jù eh doctor ó ti pọ̀ jù náà. Ah. You know, I actually understand what you. I'm sure she'll be okay. She'll get. Um, tó bá come round and sing a máa ní láti conduct àwọn test kan lórí ẹ̀gẹ́ but i'm sure she will be fine in fact mo ti consult ọ̀rẹ́ mi kan gan ní UK Dr. Pram lórí ọ̀rọ̀ iná rẹ̀. dọ́k ṣó le tó báyẹn ni. Ah, kì í ṣe kó le just to consult for some things you understand hmm. so kì í ṣe kó le kí gbogbo ẹ lè dá so ẹ máa ní láti farabalẹ̀ gan-an. Hmm? there is no cause for alarm ká lè tún máa kò ní dá ká máa tọ́jú ìyàwó ká tún bẹ̀rẹ̀ sí máa tọ́jú ẹ̀yìn náà ẹ máa ní láti máa rẹ̀ pọ̀ ìfúnpá yín máa lọ ga o so máa kàn kọ àwọn oògùn kan fún yín tẹ́ máa ní láti get fún. thank you 보이지가 이니. 뭐네? 뭐? 아, 그래. 아, 헤헤. 아, 아. 에, 아라불레 Ah, 아, 헤. 에스레. ọ̀rẹ́ wa ṣẹ́ẹ̀sì wa lélẹ̀ ilé ìwé gan ni ṣùgbọ́n a dúpẹ́ sá lọ́wọ́ ọlọ́run fún un tó ṣe nínú ayé mi. ìwọ ló rí bí àwọn aráàlú èbó yìí. bẹ́ẹ̀ ni jésù dára gan ni òun gan ni mo ní kí n wá fọkàn mórí mi hàn fún lọ́dọ̀ pásítọ̀ wa níbí fún ipa takuntakun tí wọ́n kó lórí ọ̀rọ̀ ayé mi. by the way kórede ṣé wọn náà ti fàyè rẹ fún jésù àbí o sì tún ṣagídí náà ni. ọwọ́ fún pásítọ̀ ní nǹkan àbí. bẹ́ẹ̀ ni ọpẹ́lọpẹ́ wọn nínú ayé mi by the way màmá ńkọ́. wọ́n bẹ́nu lé wọ́n ní wọ́n fẹ́ rí àwọn díẹ̀. jẹ́ kí n kí wọn kí n tó lọ rí pásítọ̀ torí mi ò ní pẹ́ padà. ẹ wá fún mi nọ́mbà rẹ fún mi nọ́mbà rẹ kí ni mọ kí wọn pè ọ. ẹrù tó ní fóònù rẹ yìí o ah, ah. eléyìí tó ga o fún mi nọ́mbà rẹ ń bọ̀ ń bọ̀ ń bọ̀. níbo ni àwọn aráàlú lọ àbí bò ni gbogbo rẹ̀ sì dá báyìí. o ti kú olóko o ti pẹ́ jọun <laughs> kálukú ti lóko nu kálukú ti lẹ́nu sẹ́rẹ̀ ń bọ̀ bí n fọ́ ń wé ń bọ̀ èyí kan ní mo ní ńlá gíná kí n tó ń bọ̀ ń bọ̀. Bankobi oníbàárò. Hmm, mo bá rò rẹ jáde. Bankobi nọ́mbà rẹ ni o etí ń fi rí ọ̀pẹ hmm. ń bọ̀. Ah, ọ̀rẹ́. ẹ ṣeun ń bọ̀ o. sọ fún mi ti tiẹ̀ ọ̀dà bá mu hmm. tèmi èmi ń fi tèmi ń fi pè ọ́ ń fi pè ọ́. kò sí kọ́rí. <laughs> Ah, ah. eh? èmi ọkọ rèé ah! èmi ọkọ rèé. ìyá bọ́lá nílò. búburú. ẹkúnṣẹ́ o bàdà kọ́rẹ́ dé. àdéhùn ẹ káàbọ̀ ọmọ ìyá ẹ̀yin kẹ. torí ti yín gan la fi tètè dé. ẹ bá ń gbé sí ìdígi ìdígi yẹn ẹ gbé bẹ̀. bàdà kọ́rẹ́ dé ṣé lẹ́nu àárọ̀ yìí náà lẹ ti ṣiṣẹ́ tó báyìí. wọ́ọ̀ dá nǹkan mọ̀ sọdọ ètè mi ń kó yìí ètè mi ń kẹ́dà ń kó lọ́wọ́ yìí àpàlẹ̀ kí n tó jẹun. bọ̀dà ah. ah ẹ sáfẹ́ràn kẹ́ ẹ mọ̀ ṣèkó láì kúrò lábúlé. ọ̀kẹ̀dẹ̀ dá nǹkan mọ̀ ń tiẹ̀. àwa náà ń bọ̀ a fẹ́ sobi ń bẹ̀ ń à ń padà bọ̀ láìpẹ́. ẹ yá wọ sí ọnu. àbà àbà àbà. ẹ káàbọ̀ o. ẹ ẹ kú iṣẹ́ o. ẹ ṣeun. Mm.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 사장이야! òru ọmọ olúfà mo pè òru ọmọ olúfà mo pè òru ọmọ olúfà mo pè àṣẹ wéré báyìí ní ń bẹ lẹ́nu ná àṣẹ wàrà ní ń bẹ lẹ́nu lákọ̀ takí ló lóró Awùjalẹ̀ ló lè pè Ìjẹ̀bú ló làṣẹ àtòrò Ṣakí àtìpé Awùjalẹ̀ àtàṣẹ Ìjẹ̀bú gbogbo yín ẹ parapọ̀ lónìí kẹ́ gbòmí ṣàṣẹ orú ọmọ olúfà o ọ̀yá jáde. Mm-hmm. pákó ìbẹ́pẹ ni tí a ò lè réṣò kankan lórí rẹ̀ bọ̀ mo jà lọ́hùn o mo faraya ẹ̀gbọ́n ó yẹ kẹ́yìn náà jàǹbìlà mo sọ fún yín ẹ wá ọmọbìnrin kan ẹ donate oyún fún ìyàwó yín kẹ́dẹ̀ rí a fi free àárín garara kẹ́nìkan ra mú ìgbà yẹn lẹ tó máa máa sọ. yéé o stupid mi ẹgbẹ́ wọn ò kì í gbé eégún létí ó sẹ́yìn ni o. bí yàrá bá dárò ń gbòòrò màá jẹ́jú ẹ̀. ẹ á kọ́lá jáde àbí kí n ka àwọn security kan lé ọ síta out out of my house. olórí ẹbí bá ń bà ẹ má gbé yẹn wá ìyá sákì bẹ́ńdẹ̀ àfa kọ́sọ̀rọ̀ mọ́jú ni torí mi ò rówó fún èmi gan kẹ̀dẹ̀ rí kò sí ti ń gbá àwọn ọmọ náà sì ní mi rí nǹkan kan fún ọ lọ sí sùkúl àbí kí n lọ kún ọ wá kí a máa gbé lọ́dọ̀ yìí. just imagine bí òkè ìbàdàn bí ọba ṣe ìgbà màálù ṣé ẹnu alágbàwọ láti bọ òun pè ní ẹgbẹ́ ẹ̀ ní ẹ̀sìn náà wí ah, àánú mi ṣe é i'm sorry for you bó ló ṣe fẹ́ lówó lọ́wọ́ ẹ àwa ṣe fún wọn ò ṣe òun á bímọ kálẹ̀ káàkiri bí ẹ̀dá ṣe ṣe wọn yìí kọ́lápọ̀ ṣe. accepted ẹ sọ bẹ́ẹ̀ náà ní last time but ẹ sáà má bínú mo mọ̀ pé ọ̀rọ̀ owó náà ní ìgbẹ́ wa. ṣẹ́gun. Ah! wá ṣeré olórí ẹbí bàbá ọpẹ́ ńlá o. Ah, tẹ bá rí ẹni tẹ fẹ́ lù fọ́ lójú ẹ pè sórí aago mi. o oh, go stupid ẹni tí màá nà fọ lójú bọ ẹni tí nà gbà house. ara kan náà ní kẹ́ ẹ wá gbé kórèdé kúrò lọ́dọ̀ mi àbí bò ó ní kọ̀lìkọ́lì ó ṣe wá kúlé àlè. ẹ dákun bàbá ẹ dákun kò síbi tá a fẹ́ gbé lọ ẹ ṣàánú mi. ẹ ẹ̀rín rẹ̀ ń pa mí oòrùn tó wà lókè yìí bóyá àwọ̀ bá kórèdé lókè pẹ̀ sì máa wò ó ọmọ kan ò gbọ́dọ̀ tọwọ́ òǹkọ̀là kú lọ́rọ̀ tèmi bó ti rí nù. Ah, ẹ gbé e kúrò lọ́dọ̀ mi. Ah, mo dáràn bá a ṣe fẹ́ gbé lọ gbòòrò báyìí kọ́ sọ́kọ́ bàbá dẹ́gbòye ti lọ nájà díẹ̀ lù. kọ́nidé. ẹ bá ń lọ nulẹ̀ nínú aṣọ mi ẹ bá ti wo bí àpò báyìí ah, ah, ẹ rí ìwé kan bẹ nọ́mbà wuyi wà nbẹ ẹ bá mú ìwé wọn ẹ fún jíbádé kọ́ wọn pe nọ́mbà wuyi. ọ̀dà kò burú àkúkú rántí wuyì tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó dáa bó o ṣẹ̀ ti rántí un yé n tètè lọ. zero seven zero three three seven zero nine zero zero three. ó ti rìn. èwo ló tún wá mẹ́yẹn ẹ̀yìn ẹgbẹ́ bá sọ. àgorúkọ wá ló hello. èmi ni jíbádé ni abíwuyì kọ́ ni mò ń bá sọ̀rọ̀ ni. wuyì ta ló ń jẹ́ wuyì. asánbẹ̀sùn ló ń bá sọ̀rọ̀ ayé ńlá àlàyé mi jákó lórí fóònù fún mi jọ. èmi ò gbọ́n tẹ́lẹ̀ sọ o jíbádé ìwọ ló ń jẹ́ jíbádé mo mo ti mọ. ó tiẹ̀ ti pa. ẹ mú wá. aláyé mi gba fàájì ẹ fọ́nra rẹ jọ. àwọn ìwé yẹn máa gbogbo padà. ẹ káàbọ̀ padà sí ilé ìkókùsí tí ọba fẹ́ orí ènìyàn tútù tẹ wá tí ọba fẹ́ apá àti ẹsẹ̀ ènìyàn tútù tẹ two tí ọba fẹ́ kúkú òjijì tẹ three. ṣé nọ́mbà mọ́tò àrí lẹ mú wá ni ta ló kú ṣíṣe nọ́mbà mọ́túárì nọ́mbà wuyì ni. pẹ̀lẹ́dìjára ló ti já dànù bó lórí bó fẹ́ kú bá o pèrè ti já dànù kò fẹ́ kú dànù kò kárí. bá o. ẹ wo ọlọ́run ò mi orógun kú òjijì o ẹ sáàmù wá. abájọ two ló yẹ kẹ́ ẹ pè fún mi ẹ wá ń pe tírítírì. ti ń rìn. ẹ ẹ ẹ ló wuyì ṣé wuyì ah, kí ló tó pẹ́yìn kẹ́ tó gbé wá bẹ́yẹn ah, ti fẹ́ẹ́ pẹ́ jù náà ṣé pé kórè dé ló ti dà bẹ́yẹn orí màlẹ́kọ̀ òde o ọ̀kan ra tiẹ̀ ó dí kókó èmi ìdẹ̀ tó ra tiẹ̀ ó tún rọ̀ jù. dókítà ṣé ẹ máa kórè dé ni. mo ti pe kọmíṣánná àtòjọ́ ga tiẹ̀ gan-an sórí eh. ńgbà tí èmi. Kórèdé as commissioner at our secondary school ah, láìsí tàgírì awo òhù Biscuit, I do not buy. I do not buy. wo kóredé iṣẹ́ yìí kò yé mi because ó likely kò jáde nínú exam wa. kò le rárá màá explain rẹ̀ fún ẹ. kóredé lójú wọ tí ọmọ ni ò ti lè sórí lójú tèmi bíi màjíìkì ló ṣe rí jọ explain rẹ̀ fún wa jọ. kò le ṣe bóun rèé wọ́n fọ́múlà wa rí báyìí a is equal to one over two ph wọ́n tẹ̀ sọ fún wa pé wọ́n fa a is equal to two hundred and fifty five our b now is equal to thirty now two hundred and fifty-five is equal to one over two times thirty times h wọ́n ní ká find h tá a bá mú fifteen tá a fi gé two hundred and fifty-five ó máa fún wa ní seventeen our h now is equal to seventeen kò lè la fi gẹ́tì seventeen ah. <laughs> kò lè sí mo ṣàlàyé fún yín. ah ó ga o kórèdé kan náà àwọn sórí kórèdé kò sẹ́ni tó mọ̀wé tó láàrin wa in fact òun ló tún máa gbé wa yòókù jọ ló máa ṣàlàyé nǹkan tí ò bá yé wa fún wa. ó mà ga o. àmọ́ mi ò láéláé lè rò pé kórèdé lè wà ní orí tó wà ẹ̀ ṣé kò parí education ẹ̀ ni dókítà kò parí ní polytechnic tó lọ wọ́n ní secondary school ló wà tí dáàdì rẹ̀ fi kú. Ah. Ah, dókítà kí ni ṣíṣe báyìí. yìí ọ yóò dàbí òkè síónì tí a kì yóò ṣí nídìí ah, ah, olúwa kí ló dé nígbà tí rọkóredé tí wọ́n fàyè wọn fún ọ tán ah, ní nǹkan yìí wá ṣẹlẹ̀ <clears throat> bàbá ohun tí ó dá mi lójú ni wípé ohun gbogbo ló ń ṣiṣẹ́ papọ̀ fún rere fún àwọn tó bá fẹ́ ọ tó bá níbẹ̀ lórí ọ̀rọ̀ burúkú dédé fi ara rẹ̀ hàn náwó agbára pàṣẹ òmìnira gbàgbára lọ́wọ́ ọ̀tá jẹ́ kí ìjọba rẹ dé kí o sì yin ara rẹ lógo bàbá ẹ̀mí mímọ́ ó yá yin ara rẹ lógo jẹ́ kí ìjọba rẹ dé. dókítà ó ga ọ what next. well lẹ́yìn gbogbo àwọn àyẹ̀wò tá a ṣe a discover pé ó rú ejò yẹn ti pẹ́ lára ẹ̀ gan-an ó tún wáá pẹ́ kẹ́yìn náà tó tó gbé wá síbí um, anyway àti fún láwọn treatment kọ̀ọ̀kan ọmọ tí nǹkan bá wa ra antivenom wa àtúlò yẹn náà fún but àfàìmọ̀ ni. àfàìmọ̀ kíkí ni doctor no nǹkan kan gbọdọ̀ ṣe kórìdé o tó bá jẹ́ tòwó ni let me know kí n tètè tún arrange fowó mi. àìrọ owó kan owó kan rárá mo kàn ní láti tún àwọn iṣẹ́ kan lórí ẹ̀ to understand so that àyẹ̀wò wa tún fi lè jinlẹ̀ sí ni kì í ṣe tó rárá rárá wa nù. so we jẹ́ ká ní gbàgbọ́ pé nípa ìfẹ́ olùbàdà ló sìn kan. ó bẹ̀ tà ó bẹ̀ tà dókítà. Ọládé abẹ́lẹ́rù kan bàbá kígbe kí ló ṣẹlẹ̀ kí ló ṣe mí ẹ sọ fún mi. Ah! iná jọ mi o iná jọ mi o. ọlọ́run o. ó àwa náà gbàtà gbọ́. Ayo! o atọ̀yòkó òkú ọ̀ dákun dákun atọ̀yòkó òkú ọ̀ dákun. ilé jọ mi ooo. ネケテ。 Ah! àfìgbà tẹ paná ògo mi ah! ẹ sì dá mi lóró yé. olúwa dìde lórí ọ̀rọ̀ akóredé asakọ̀ wípé ẹni agbára láti lu ọ̀tá ní egungun ẹ̀rẹ̀. rẹ ní ògo àti olùgbé orí rẹ ní sókè táwa ní olúwa rẹ tó ń halẹ̀ lórí ìgbẹ́dìdì akóredé tó tún á ń dọwọ́ bò ògo ayé rẹ asa ti kọ wípé ẹ fi ẹran ara wọn bọ wọn wọn sì mú ẹ̀jẹ̀ ara wọn ní àmúyọ gẹ́gẹ́ bí ọtí wáìnì olúwa dábì padà sórí oníbì kí o sì pàṣẹ ìrọ̀rùn dábì padà sórí oníbi bàbá kí o fi pàṣẹ ìrọ̀rọ̀ olúwa dábì padà sórí oníbi kí o fi pàṣẹ ìrọ̀rọ̀ bàbá. dúró sáwo wo pásítọ̀ yìí fẹ́ kàn mí níbi tí ń dùn mí. ìbínú rẹ̀ pọ̀ ah, ìbínú rẹ̀ pọ̀ kan ìyàwó. di àbòsùn a ìbínú ìpọ̀ kí ló dé kí ló dé. dúró sáwo bí mo ti wí fún ọ lẹ́ẹ̀kan pásítọ̀ yìí fẹ́ kàn mí níbi tí ń dùn mí ṣebí ọ̀nà ọ̀nà fi dandan dandan mú kọ́ lẹ́dẹ́ pàfi kọ́ gbàgbọ́ dandan kọ́ wọ́ ọmọ bàbá orí la fi ní ká tètè yanjú ẹ̀ bẹ́ẹ̀ la ìmọ̀ yí àwọn èèyàn lọ́kùnrin ti gbà lọ́wọ́ wa sọ́tún fẹ́ gbà kọ́ lẹ́dẹ́ ni. èèwọ̀ ajá kan ò gbọ́dọ̀ rorò kó sójúlé méjì bọ́ bá dọ̀la akọ̀la ni ẹsẹ̀ kan ìrójú ráyè àti pàkúrò ojú ọ̀nà. dúró sáwọ ìtàkùtọ̀ ní kẹ́lẹ́ mọ̀wọ́ ọ̀dọ̀ ni. tó ń tẹ̀rín ní ọ̀lọ́ yàwọ́sù ngbà ó dòbìrí ẹ̀ padà bẹ́ẹ̀ bó bá wọnú aṣọ àṣepọ̀ǹdà ọ̀yá ọ̀gá pásọ̀dà kọ́ gbàsọ̀ rìmọ̀dẹ̀ ọ̀yá mọ ìpàgbé mi títí pàtí ẹ̀ láró kò sẹ́ni tí bá lòkò bí dídí kun tiẹ̀ lóṣù ká ní bá lẹ̀kẹ́lẹ̀kẹ́ bí dídí pa tiẹ̀ lẹ́fun ọ̀yá afẹ́fẹ́ gbáwo rìnrìn àjò. ó dòbìrí àpàdà. igúnnugún dé abẹ́jẹrẹ torítorí àkàlàmọ̀gbọ́ dé abẹ́jẹrẹ tẹ̀dọ̀tẹ̀dọ̀ adítẹ̀tẹ̀rẹ̀ orí ìrókò abẹ́jẹ̀ fún akọni pásítọ̀. dìde tókútókú dìde tìjàtìjà dìde nínú agbára rẹ dìde ọlọ́run mi kí kò má ṣe ìrànwọ́ fọ́kàn mi o. ó ti sọ̀kò sórí òrùlé ó di dandan kó gbóhùn nínú. iná o iná mo pè ojú kò sọ àyànràn iná o iná lójú iná lẹ́nu àbẹ̀gbé orí sókè ẹ̀yin ọgbọ́n ọ̀nà kí a sì gbé yín sókè ẹ̀yin ilẹ̀kùn ayérayé kí ọba ògbó kí wọlé wá oníta ni ọba ògbó olúwa tó lé tó ní agbára oní ọba ògbó. bọ̀dá rẹ̀ wù ọ̀nà tó gbé dá. dábì padà sórí oníbi kẹlẹ́rù ọ̀ràn tó ń gbé ká. dábì padà sórí oníbi kọtámi rẹ̀rù ọ̀ràn tó ń gbé ká. dábì padà sórí oníbi kẹlẹ́rù tó ń gbé ká. dábì padà sórí oníbi kọta mi rẹrù ọ̀run tó ń gbé ká. bàbá gbà tèmi bàbá rere jọ̀wọ́ gbà tèmi ọmọ bàbá ẹ̀mí gbà tèmi. bọ́ládé kí ló dé kí ni ilé ọ̀tọ́ bá. àní bàbá dúró sáwọ́ wọ́n kú sínú ilé awo kódà Ah, gbogbo ara wọn ni lẹ́jọ́ pátápátá ilé àwọn òsì jóná. ìyá Mosún náà kú sínú yàrá wọn kódà iná lójú àwọn náà pátá bẹ́ẹ̀ sì ni yàrá wọn ò jóná. Ah, ẹ mọ̀ ń bọ̀ lù. kọ́ládé ń bọ̀ wá lọ sá lọ. àní wọ́n ní o ti ránṣẹ́ sí àwọn awo ìlú òdìkejì wọ́n sì ti gbé àìwò jáde. àìwò. Eh? àyíwò láàárọ̀ kùtù ah, ẹni orí yọ wọ́n dilé. kí ló dé ṣé bí dókítà ti ní kí n wá lọlé látànù. ọkọ mi ò lè lọlé àyùn mo rí látànù ọ̀rá bọ̀ kórede àti pé ọ̀nà ọ̀nà lúwájì. ẹ̀hẹ́n ìyẹn ló wá ní kẹta kú síbí báyìí ẹ̀wẹ̀ wa máa lọ ná. mo ní kẹ́ ẹ dúró mò ń ẹ dúró. Dọ̀tun ẹ ṣe owó ah, ẹ ṣe máa dúpẹ́ lọ́wọ́ pásítọ̀ máa dúpẹ́ lọ́wọ́ wọn ẹ ṣeun gan o ah, ẹ wo gbogbo ibi tí mo bá dé bá nínú ìrìn àjò mi gbogbo ibẹ̀ ni wọ́n ti ń dá mi lẹ́bi ṣùgbọ́n wọ́n ṣe ń dá mi lẹ́bi pásítọ̀ débẹ̀ yóò bá mi bẹ̀ wọ́n wọ́n náà sì dáríjì mí ah, ẹ wọ́ ọlọ́run dùn sí o pásítọ̀ ẹ ṣe o ọlọ́run ló mà ní gbogbo ògbó ohun tí ìjà fara fi léwu rẹ̀ fífi ìgbà lẹ́yìn dọ́là ewu ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ṣe mí lọ́jọ́ kejì tẹ́ ẹ bá yé fún jésù tán ní ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ wọn lójú ọ̀rọ̀ fún wa láti lè ṣèpè lórí ọ̀rọ̀ ayé yín a sì dúpẹ́ lọ́wọ́ ọlọ́run tó gbọ́ àdúrà láti kékeré yín ni wọ́n ti rí ògo ayé yín ń wá dúró lórí pinnu wọn ní àwọn ìjẹ́kọ̀ọ́gbó wẹ̀yìn o. ẹ má sọ òfófó. òfófó. òfófó kò dára. kò dára. ìwọ nu àkànmọ́. ọkọ mi àríkẹ́ ah, ẹ̀yin náà nù sẹ́rí ẹ̀mẹ̀lẹ̀ akọ́rẹ́dé ó kí mi ni. Hmm. mi pọ̀ àbẹ̀ní olótùúfẹ́ àjíbọ́lá ọmọ ọlọ́mọ ìyá mi àgbà kí n ló dé ta lolúwa rẹ̀ tí ó dájọ́ ọlẹ̀ lẹ́bi ìyá mo fi jẹ́ wá lọ jẹ́ wá lọ. ìlà ti rí lákọ́ ikàn ti rí wẹ̀wẹ̀ ẹ̀jẹ̀ ìkòkò tó tutù nífẹ̀ẹ́ ìgbéròra bí kòkò bá gbóná girigiri kò sáré ẹsẹ̀ ó yàgbẹ́ nù sásùn làákàn mi ni bàbá ké lótú. ọ̀rọ̀ akọ́rẹ́dé ọmọ ìná ni a gbọ́dọ̀ wá. ọmọdún ọ̀rọ̀ gbẹ́nu léjì fọ̀hún ó dolú biribiri òkùnkùn birimu akọ́rẹ́dé <laughs> ọmọ àìná àtùpà iná ògo rẹ rèé o nítorí pé omi ńlá ní poró ná ìran òjò ní poró àgbẹ̀lẹ̀ mo pa àtùpà ògo rẹ lónìí o kò tún gbọdọ̀ fìmọ́lẹ̀ fáráyé mọ́. yẹ ojú mi o ẹ gbà mí ojú mi ojú mi o ojú mi o ojú mi. ọtí ọ̀wá lè sùn kọ́ mọ̀ tí o sùn ọ̀kan gbọ́dọ̀ para wọn láàánú bàbá lè pàṣẹ á sì lè balẹ̀ àpèjẹ́ bàbá rínú ògbó rẹ̀ pa á sì lè gbé sábí òṣùwọ̀n àtùpà kan sáré gbá bí òṣùwọ̀n kó fìmọ̀lẹ́ ìfọ̀ráyé ó ṣe wọ̀ yá lọ mú kòkò ayẹ́ká ìmọ́lẹ̀ ẹrù òbodò nílé ní ẹni tí ọ̀wọ̀ dòdò ní ọkọ̀ ẹ̀gbọ́n bá ti yá o ti yá. ìgbóná làwọn kọ́rọ̀. tìmùtìmù ló láwọn òru. ó dàfàrọ̀. ó dàfàwọ̀. ojúkòso iná rẹ̀ dà. àyànràn náà ẹ̀dùn rẹ̀ dà. yìí. kò ṣeé pa àsìgbè sábẹ́ òṣùwọ̀n. bẹ́ẹ̀ sì ni àtùpà kan ò gbọ́dọ̀ gbábẹ́ òṣùwọ̀n kó ah. fa òwú ayé yín n ò fẹ́ kó fi ìmọ́lẹ̀ hàn fáráyé bó ti wò kọ́ ọmọ ṣùgbọ́n ọpẹ́ ni fún ọlọ́run tó ti fojú àwọn aṣebi hàn tí mo bá sọ fún yín pé <laughs> wọ́n ti fẹ̀mí ara wọn dín kọ́. pásítọ̀ bíi ti báwo. láàárọ̀ ni wọ́n kéde ikú bàbá dúnsáwò ah. àti ìyá ọlọ́run ti fi ní ńlá yá lóru òní. pásítọ̀ bàbá kú àti ìyá bẹ́ẹ̀ ni ah ah ah ọlọ́run mà ṣeun o ah ògo ni forúkọ rẹ. hallelujah ẹ wo dókítà mo fẹ́ lọ rí ọ̀gá mi torí nọ́mbà àwọn ò lọ látìgbà táwọn náà sì ti gbọ́ pé ó ti kú ara wọn so kọmíṣánná ti gbọ́ pé ó kú. mi ò lè fẹ́ kó gbọ́ ọ torí kọ́ndíṣọ̀n tóun fún ara ẹ̀ Dọ̀tún kọmíṣánná wo. Uh, Kẹ́mi Kẹ́mi Kẹ́mi ẹ̀kọ́ náà ẹ̀ eh, tá a jọ lọ skul. ṣé Kẹ́mi Ọ̀lànàpọ̀. Eh, yes na. Ah, Kẹ́mi Ọ̀lànàpọ̀ Kẹ́mi wà ń bí báyìí. Ah, in fact tó bá mọ nǹkan tí Kẹ́mi ti ṣe ó ti náwó ó ti try gan gan. Ah, Kẹ́mi. Ah, eh ẹ jẹ́ bí ẹ jẹ́ kí n lọ kì í. ayọ̀ ah, no no no no no no <laughs> ṣe ẹ ṣe rí <laughs> wo tá a bá discharge ẹ èmi á gbé ẹ lọ sílé wàá freshen up wàá jẹun wàá tún relax àwa lè jọ lọ síbẹ̀. ẹ jọ pásítọ̀ ẹ bá mi dọdọ rẹ náà jọ lọ ẹ bá mi kí ẹ bá mi kí kọmíṣánná. òṣùpá báyọ̀ lókun ìmọ̀lẹ̀ ìràwọ̀ aṣọ́lá àtùpà kò tán náà lógo. thank you very much ma. káṣá máa káṣá máa dúpẹ́ lọ́dọ̀ náà dúpẹ́ in fact kò dé ó ti pẹ́ tí mo ti máa ń sọ̀rọ̀ ẹ̀ fún ọkọ mi especially gbogbo ipa tó kó ńgbà táwa ní secondary school um, mi ti ẹ̀ expect pé mo lè bá ẹ báyìí rárá rárá ó ti pẹ́ tí mo What máa ń tí mo ti ń wá ẹ tí mo ti ń wá ẹ káàkiri pé thank God káṣá káṣá dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run. Hmm ṣàdúpẹ́ ehm, mo máa bẹ wáṣẹ́ tó máa máa ṣe then wàá tún lọ school sí àbí kí lẹ rí sí yẹn sá. I'm very grateful ẹ ṣeun gan wa mo dúpẹ́ ẹ ṣeun ọlọ́run ọmọdé yìí náà síwájú o ẹ ṣeun ah, ah, sá thank you sá. Ah, ẹ ṣeun kọmíṣánná àdúgbò gidi lọ́wọ́ mi olúwa máa tẹ̀ síwájú bí ọlọ́run ti bẹ tí èmi rẹ̀ wá ẹ̀ẹ̀mí jábọ́. yẹ ọkú yẹ mo kú o. gbọ́dọ̀ sọ fẹ́ni kankan bọ́ torí pé ẹ̀yin náà rí ló jẹ́ kí n máa ṣàlàyé gbogbo ẹ̀ fún mi. nígbà tí mo ti ṣàlàyé fún yín báyìí kí n máa retí nǹkan tó máa ṣe fún mi ló kù. <laughs> madam ẹ fọkàn ara yín balẹ̀ ọlọ́run ń bẹ lórí ìtẹ́ bí ọlọ́run bá jẹ́ agbára ẹ̀mí wa aya ta ni yóò fò wá ẹ wo ọkọ yẹn náà ń bẹ lórí ọ̀rọ̀ ayé yìí ẹ sì lè lọ́mọláyé yìí nítorí ó dàbí ìtànà lílì láàrin ẹ̀gún ẹ̀gún ò sì lè jẹ́ gbogbo iláíláí ó dàbí ẹgbẹ́ ara kan àtùpà ká gbé sábẹ́ òṣùwọ̀n kò lè fi mọ́lẹ̀ fáráyé o bẹ́ẹ̀ ni ayé tí ò bá ní Jésù òun náà lè fi mọ́lẹ̀ hàn fáráyé ah. ìdínú tó fi ẹ̀kẹ́ fàyè fún Jésù madam dadi ǹjẹ́ ṣetán láti fàyè fún Jésù. ẹnu ara ẹni làá fi kọ́ méjì jẹ́ ah. olúkálùkù inú ṣèpinnu tiẹ̀. ti ṣe tán. Ah, olùwàṣẹ madam ẹ̀yin kọ́. ògo ni fún orúkọ olú alókè ọ̀run ẹ̀kúnlẹ̀ jésù olúwa jésù olúwa àpáta ayérayé àpáta ayérayé ibi ìsádi mi ibi ìsádi mo sádi ọ́ mo sádi ọ́ mo dìrọ̀ mo dìrọ̀ mọ́ ni ààbò wọ́n ní ààbò àti àpáta mi àti àpáta mi lọ́wọ́lọ́wọ́ ìrànlọ́wọ́ lọ́wọ́lọ́wọ́ ìrànlọ́wọ́ ní ìgbà ìpọ́njú ní ìgbà ìpọ́njú olúwa ni agbára ẹ̀mí mi mo dìrọ̀ mọ́ mo dìrọ̀ mọ́ ìwọ ni ààbò wọ́n ní ààbò. àti àpáta mi. àti àpáta mi. lọ́wọ́lọ́wọ́ ìrànlọ́wọ́. lọ́wọ́lọ́wọ́ ìrànlọ́wọ́. ní ìgbà ìpọ́njú. ní ìgbà ìpọ́njú olúwa ni agbára ẹ̀mí mi olúwa ni agbára ẹ̀mí mi àyà ta ni ó fò mí nígbà táwọn ènìyàn búburú dìde sí mi nígbà táwọn àti àwọn ọ̀tá mi àti àwọn abínúkù mi wọ́n dìde wọ́n sì kọsẹ̀ wọ́n sì ṣubú <laughs> ìwé mi tó yọ ayé àwọn ènìyàn yìí lẹ́nu mo bọ́ wí lórúkọ ti Jésù Kristi lónìí kí o fara gba ìdá olúwa. àmín. látòní lọ kí ẹ di òmìnira. àmín. àtùpà ayé yìí tó wà lábẹ́ òṣùwọ̀n tẹ́lẹ̀tẹ́lẹ̀ kó bẹ̀rẹ̀ sí fara àfárá yẹn. àmín. kó bẹ̀rẹ̀ sí fara àfárá yẹn. àmín. ní orúkọ jésù kristi olúwa wa. àmín àmín àmín lórúkọ jésù. ògùn ní kúrúkú lọ lókè ọ̀rẹ́. ìlú ti ń jani ogun ti ń pani iṣẹ́ èṣù gbogbo. lásìkò. ìlú ti ń jani ogun ti ń pani iṣẹ́ èṣù gbogbo. lásìkò. ikú jésù lórí ibi ìyà tó jẹ àtàjíǹde rẹ ara mi ṣe gbọ́. lásìkò. ikú jésù orí igi ìyá tó jẹ àtàjíǹde rẹ̀ gbogbo ènìyàn ẹ gbọ́ mi. lásàkọ́ ègbó tí ń jani ogun tí ń pani iṣẹ́ èṣù gbogbo. lásàkọ́ ègbó tí ń jani ogun tí ń pani o iṣẹ́ èṣù gbogbo. lásàkọ́ ikú Jésù lórí igi ìyá tó jẹ rẹ̀ ọ̀rọ̀ mi ẹ gbọ́ ikú Jésù lórí igi ìyà tó jẹ àti àjíǹde rẹ̀ gbogbo ènìyàn ẹgbẹ́ mi yé. lásìkò. ẹ̀dá ń ṣiṣẹ́ láì rere jẹ ẹ̀dá ń jìyà láì nírànwọ́ ẹ̀dá ń ṣiṣẹ́ láì rere jẹ ẹ̀dá ń jìyà láì rírànwọ́ àwọn kan ṣiṣẹ́ wọn bóde pàdé àwọn kan gbìyànjú ó já sí gbèsè àwọn kan ṣiṣẹ́ wọ́n bóde pàdé o àwọn kan gbìyànjú ó já sí gbèsè ìgún ìrandíran àtògùn ìran káwà láyé bí aláìwà ìgún ìrandíran àtògùn ìran káwà láyé bí aláìwà ìgún tí ń jani ogun tí ń pani iṣẹ́ èṣù gbogbo lásán kọ́ ìgún tí ń jani ogun tí ń pani iṣẹ́ èṣù gbogbo lásán kọ́. Jésù lórí igi ìyà tó jẹ àtàjíǹde rẹ̀ ara mi ṣe gbọ́. lásàkọ́ ikú Jésù lórí igi ìyà tó jẹ àtàjíǹde rẹ̀ gbogbo ènìyàn ẹ gbọ́ òwe. lásàkọ́ ègún tí ń jani ogun tí ń pani iṣẹ́ èṣù gbogbo. lásàkọ́ ègún tí ń jani ó pani o iṣẹ́ èṣù gbogbo lásìkò ikú Jésù lórí igi ìyà tó jẹ àtàjíǹde rẹ̀ ara mi ẹgbẹ́ o lásìkò àníkú Jésù lórí igi ìyà tó jẹ àti àjíǹde rẹ̀ gbogbo ènìyàn ẹgbẹ́ mi.